wàtọ́msì lìbàṣì rọ̀ wàtọ́msì àlìbàṣì rọ̀ ó tún jẹ́ àmì pé ìríran rí òdodo ó ti fọ́ ó ti bàjẹ́ mọ́ lọ́wọ́ tọ́msì lìbàṣì rọ̀ ìríran rí ìmọ́lẹ̀ tọ́lọ́ nínú ojú ẹ̀dá ìmọ́lẹ̀ ni ń pè ní bàṣírọ̀ ìmọ́lẹ̀ gẹ́gẹ́ bí àfàwà ibùnú kọ́yìm rahimahullah gẹ́gẹ́ bó ṣe túmọ̀ àlìbàṣírọ̀ ìmọ́lẹ̀ kan ni tí máa jẹ́ kíyìn orí náà rí òdodo ẹ̀sìn òdodo Qur'an òdodo hadith anabi ìmọ́lẹ̀ yẹn ọlọ́run ti gbà kú olójú onítọ̀hún ẹni tí bá ń lọ tauba ìrònúpìwàdà tí bá ń lọ lára wọ́n ní ọmọ ṣe ìyapọ̀ ọlọ́run má ọ̀ ń sọ pé ẹ má wọ̀rí ẹ bóyá tó bá dọdún tí ń bọ̀ bóyá tó bá dọdún tí ń bọ̀ màá túbá tàbí ẹ kọ́lọ̀ ó ṣàánú èmi náà ẹ ọlọ́run fẹ́ ṣàánú mi ọlọ́run fẹ́ tọ́ mi sọ́nà náà áà àfọ́ òní akádọ́rì ó ní ọ wà nínú àmì kíni àmì orí burúkú má forí burúkú sáyọ̀. má fo orí burúkú sayọ̀ orí burúkú mẹ́yìn sayọ̀ mẹ́yìn sọmọ ọ̀dọ̀ àpẹẹrẹ orí burúkú ni wọlékìlélán àpẹẹrẹ pé ọlọ́run ti pa ọ́ tì ni pé ò ní ràn ọ́ lọ́wọ́ láti lè túbà wọ́tọ́mùsì lìbàsí rọ̀ àpẹẹrẹ pé ò ní padà rìnà rí òdodo tí wọ́n ń pè ọ́ sí mọ́nu ò ní padà rí ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ mọ́. ojú rí á fọ́ níbi ẹ̀ṣẹ̀ ọmọ dà lọ ni o ò ní rí iná rí òdodo mọ́ torí náà aburú tó rọ̀ mọ́ kéèyàn máa dájọ́ sí ìrònú pìwàdà nìyẹn o according to tira akadori. wàyẹ́jìbọn aléhì hifsu lisanihi ó tún di dandan fún fún ta ni fún ẹni tá a la ẹ̀sìn bọ̀ lọ́rùn alimukallaf ó di dandan fún hifsu lisanihi minalifasha ó di dandan fún ṣíṣọ́ ahọ́n rẹ̀ níbi ọ̀rọ̀ àlùfàṣà ọ̀rọ̀ àlùfàṣà ọ̀rọ̀ ọ̀dọ́kọ ọ̀rọ̀ ọ̀dọ́kọ ọ̀rọ̀ ọ̀dọ́kọ ìwà tí wọ́n lẹ̀ ẹ̀sìn bọ̀ lọ́rùn o gbọ́dọ̀ máa sọ̀rọ̀ sẹ́ẹ̀sì ní ìsọ ìbàjẹ́. ọ̀gbọ́dọ̀ máa sọ̀rọ̀ sẹ́ẹ̀sì ní ìsọ ìbàjẹ́ nígbà tá a wà kékeré ní primary school àwọn ọmọ wọn kọ kinní kan times kinní kan sára ògiri ó ti kinní kan times kinní kan kọ sára ògiri gbogbo wóróworó ọ̀gbọ́dọ̀ sọ tí ti di ọ̀gbọ́dọ̀ sọ ahọ́n rẹ ọ̀gbọ́dọ̀ walimunkar ọ̀rọ̀ tí ẹ̀sìn sọ pé kò dáa munkaru ọ̀rọ̀ tẹ́sìn sọ pé kò dáa ọ gbọ́dọ̀ sọ ọ́ wàlíkàlámìlìkọ́bì ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tí ò dáa náà nìjẹ́ bẹ́ẹ̀ o gbọ́dọ̀ sọ ọmọ sọ ahọ́n rẹ níbi ọ̀rọ̀ àlùfàṣà ọmọ sọ ahọ́n rẹ níbi ọ̀rọ̀ múnkárù múnkárù ọ̀rọ̀ burúkú wàlìkàlámì alikọ́bí ọ máa ṣọ́ ahọ́n rẹ níbi ọ̀rọ̀ tí ò da ọ̀rọ̀ burúkú náà ni múnkárù ọ̀rọ̀ burúkú ni alikàlámù alikọ́bí ọ̀rọ̀ burúkú náà lòun náà wà ni ó tún máa ahọ́n ìwọ tó ọjọ́kùnrin ọmọ sọ ahọ́n rẹ níbi kọ́ ọmọ sọ pé wàláì máa kọ̀ wàláì máa kọ̀ sílẹ̀ wàláì máa kọ̀ sílẹ̀ ìbúra lórí ìkọ̀sílẹ̀ ó lọ sọ ahọ́n rẹ ń bẹ̀ ó nídìí kò sẹ̀ ọmọ sọ pé wàláì máa kọ̀ ọba fẹ́ kọ ìyàwó ẹni tó tọ́ mo kọ̀ sílẹ̀ lówì wọn ò retí kó sẹ̀mọ́ sí kàfàrà tó ti gbọ́. wà àìmọ́ ni tọ́lá kéèyàn máa búra lórí pé yọ kọyàwó sílẹ̀ wọ́n ní ọlọsọ ahọ́n rẹ̀ ń bẹ́ẹ̀ torí pé tọba ti búra pé wàláì máa kọ tó tún kíìsì ẹ tó o tún kọ tó ti dáràn kàfàrà nù nù ọsọ ahọ́n rẹ̀ ń bẹ wà ìntìhárì muslim ọsọ ahọ́n rẹ̀ níbi kó o máa jágbe kọ́ ọ máa jágbe máa wa ìhà nẹ́tìhì ó sọ ahọ́n rẹ níbi kọ́ ọ máa yẹpẹrẹ rẹ̀ ó sọ ahọ́n rẹ níbi kọ́ ọ máa yẹpẹrẹ mùsùlùmí wàsábìhì ó sọ ahọ́n rẹ níbi kọ́ ọ máa èébú kọ́ ọ máa mùsùlùmí yéébú mùsùlùmí mọ́ wàtàkùwí fìhí fìgọ́ ìrí. hakki shari'in ó sọ ahọ́n rẹ níbi kó o di ṣẹ̀rùbà wọ́n kọ́ ọ máa jáàyàn láyà ní ọ̀nà tí ò gbá òfin ṣẹ̀ríà mu ó sọ ahọ́n rẹ ń láti máa threaten life mùsùlùmí kọ́ máa threaten life wọn kọ́ máa ní ti bá gbẹ́ ẹ mú àmàlù ẹ pa nìyí. tí bá gbọ́ ẹ mú màá kàn lápá ni hádà fìgèrè hákì ṣẹ́rìn kò lẹ́tọ̀ọ́ kò bófin mu kọ́ máa lérí síyàn pé tọba pàdé ẹ̀ á kàn lọ́rùn ni á kàn lápá ni èyí ti rí máa sọ ahọ́n rẹ̀ so again tukàlẹ̀ kan si sí wàyẹ́jìbọ̀ alẹ́ nìyí. ó di dandan fún ẹni tá a la ìwọ̀ bọ̀ lọ́rùn ìwọ̀ ẹ̀sìn ojúṣe ẹ̀sìn bọ̀ lọ́rùn kó sọ ahọ́n rẹ̀ mínàlìfà ṣáà níbi ọ̀rọ̀ ọ̀dọ́kọ wàlímúǹkà níbi ohun tí ò dáa wàlìkàlám kọ̀bí wàlìkàlám àlìkọ̀bí àti ọ̀rọ̀ burúkú wà àyìmẹ́ni tọ́lá ìbúra ìkọ̀sílẹ̀ wà ìntìhárìlì muslim kọ́ máa sọ ahọ́n rẹ̀ níbi kọ́ máa jágbe má mùsùlùmí wà ìhànà tìbí kó ṣọ́ ahọ́n rẹ̀ níbi kó máa yẹpẹrẹ mùsùlùmí wọ́sábìhì kó ṣọ́ ahọ́n rẹ̀ níbi kó máa bú mùsùlùmí wọ́tàwífìhì kó ṣọ́ ahọ́n rẹ̀ níbi kó máa ṣẹ̀rùbá fìgẹ́rì hákì ṣẹ́rìn níbi tí kò ti bá òfin mu níbi tí kò ti bófin mu ok ẹ̀jẹ̀ tẹ̀ wájú wàyẹ́jìbò alẹ́ yìí hifsu basorihi ó tún di dandan fún ẹni tá a la ìjọsìn bọ̀ lọ́rùn ṣíṣọ́ ojú rẹ̀ ṣíṣọ́ ojú rẹ̀ hifsu basorihi ṣíṣọ́ ojú rẹ̀ ó di dandan fún ani nazar ilal haram kó máa ṣọ́ ojú rẹ̀ níbi wíwo haramu yéé máa wu àràmù mọ́ wọn tó bá ti jí àràmù yéé máa wù mọ́ bí ikọ̀ ọmọdọ́gbọ́n wu abẹ́ alábẹ́ bí ikọ̀ ọmọdọ́gbọ́n yọ obìnrin olóbìnrin wò yéé máa wo haramu mọ́ tó ti gbọ́ wàláyà hìlù láhù àyànzùrà ìlà mùsùlùmíìn kò lẹ́tọ̀ọ́ fún ọ ìwọ tá a la iṣẹ́ ẹ̀sìn bọ̀ lọ́rùn ìwọ tá a la ojúṣe ẹ̀sìn bọ̀ lọ́rùn tó ti bàlágà kò lẹ́tọ̀ọ́ fún ọ láti wo mùsùlùmí bìnàzìrọ́tín ní wíwò kan tu vihi tí ó máa palára bí kò máa mọ́yàn lójú bí kò máa fi ojú burúkú ojú burúkú kò máa yí kọ̀rọ̀ kọ̀rọ̀ kọ̀rọ̀ má wo mùsùlùmí ní wíwò kan tí ó máa kó ìpalára bá a. ìlà àyẹ̀kú na fásikọ̀ àyàfi tó bá ga sí pé mùsùlùmí yẹn bá jẹ́ pòkì o lè fojú burúkú wo pòkì kí pòkì lè kó lè tètè kúrò ní àárín yín. fàyẹ̀jìbú ìjìrọ̀ ọ̀nù kódà tọ́ǹtì bá ti jẹ́ pòkì yìí ó di dandan kẹ́ ẹ pátì ó di dandan kẹ́ ẹ pátì fàyẹ́jìbú ìjìrọ̀ ànùhù tó bá ti jẹ́ kò kí ni ẹsẹ̀ kan pátì ẹni tí máa kọjá ẹnu àlà ẹsẹ̀ kan pátì. kò lẹ́tọ̀ọ́ fún ọ láti wo mùsùlùmí bí nọ́ọ̀sì rọtìntùzì yìí ní wíwò kan tí ó kò nira bá ilá anyẹ̀kú na fàásì kọ́ àfi tí mùsùlùmí yẹn bá jẹ́ mùsùlùmí fàásì kún tó bá jẹ́ mùsùlùmí kò kíì. bóyá ọmọ ń farun gbọ̀n bóyá ọmọ ń ta tẹ́tẹ́ bóyá ọmọ ń mu ọtí bóyá ọmọ ń yan àlè àwọn pòkì inú wọ́n bá pèyàn pòkì arúfin náà ń jẹ́ bẹ́ẹ̀ arúfin ní jẹ́ pòkì arúfin mùsùlùmí ti máa ń rú òfin ọlọ́run mùsùlùmí ni ó wá máa ń rú òfin ọlọ́run wọ́n ní ká má fojú burúkú wo mùsùlùmí àyàfi tó bá jẹ́ mùsùlùmí ti máa ń rúfin ọlọ́run kódà tó bá ti jẹ́ mùsùlùmí ti máa ń rúfin ọlọ́run wọ́n ní ká ṣe ìjìránù ẹ̀ ká pàátì nítorí pé ohun tí alákatá bá máa jẹ ni máa fi lọ ẹlẹgbẹ́ àràmọ́ ìsì máa wáyé láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́. wàyéjìbọ àléhi hifsu jẹmí ìjàwárí hìhí mọ̀sítàtọ̀ àfáà tẹ̀ o àfáà ní ó di dandan fún ẹni tí ala ìjọsìn bọ̀ lọ́rùn hifsu jẹmí ìjàwárí hìhí. sísọ gbogbo oríkèéríkèé rẹ̀ ọmọ sọ apá rẹ̀ ọmọ sọ ẹsẹ̀ rẹ̀ ọmọ sọ ojú rẹ̀ ọmọ sọ etí rẹ̀ ọmọ sọ ọwọ́ rẹ̀ mọ́sítátọ́à bí ọba ṣe ní ìkápámọ́ gbogbo oríkèéríkèé ara rẹ̀ ọmọ dábòbò ọmọ sọ mọ́sítátọ́à bí ọba ṣe ní ìkápámọ́ nísìnyí ìwọ tó ò ní mọ́tò tó fẹ́ wọ mọ́tò kúrú nílùú wa sì ní ìlú tí olùfin ọlọ́run ni àtọkùnrin àtobìnrin ẹ wọ mọ́tò so lórí síìtì obìnrin jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ èèwọ̀ sí ni kò sí bó o ṣe fẹ́ ṣe àbí kó ara kágún ló tọ́ báyìí mọ́sítà tọ́ à bó o ṣe níkàápamọ́ nìyẹn ọ̀tún wá ní jókòó jókòó kọ́ ọmọ fi èjìká tì ní gbáyà à ọ̀daràn ni ọ́ ni ojókòó tóbi olóbìnrin ọba ń dọ́gbọ́n fi èjìká ọ̀n dọ́gbọ́n fi púṣẹ̀ ń gbáyà ọ̀n dọ́gbọ́n fi ìdínrín má ẹ̀gbẹ́ kan pé à àsóbìnrin tiẹ̀ àsótì ẹ̀ lólẹ̀kẹ̀ à bóòlù ó sì mọ̀ pé lólẹ̀kẹ̀ ẹgbẹ́ jókòó sínú mọ́tò ọba ń dọ́gbọ́n fi ìdínrín tó o fi wá mọ̀ pé lólẹ̀kẹ̀ ọ̀daràn ni ọ́ so tọrọ ẹ bá jẹ wọ public boss ó sọ oríkèéríkèé ara rẹ mọ́sítà tó à bó o sì lágbára mọ́ ọ̀rọ̀ ti di tú láti báwọ̀ mọ́tò àní option so bọ̀tọ̀ bá jókòó nínú mọ́tò yẹn náà ọ kà á jọ wọ́n sì ní báyọ̀ òtútù ló mú ọ náà nígbà òtútù kọ́ ló mú mi o ìfẹ́ máa fi ara kíyín ni torí èèyàn mẹ́rin ní máa ń dòkò sórí síìtì àbí ṣé mẹ́rin ni àbí mẹ́ta mikra mẹ́ta bọ́ọ̀sì mẹ́rin kò sí bárò ṣe ní kanra gẹ́gẹ́ bí ẹ ti ń bẹ̀rù ọlọ́run tí ń sọ oríkèéríkèé ara rẹ̀ ọmọ bó ṣe dọ́gbọ́n ṣe kí ni o bó ṣe ara páàkì ara rẹ̀ tó ní jókòó jókòó pé kó máa tó máa rìn kó máa rìn ọlọ́run sì mọ̀ bó ṣe ń rìn o ọlọ́run rí ọ o. wàyẹ́jìbò àléhì ìfṣù jẹ̀mí ìjàwárí hìhì ó di dandan fún ẹni tá a la ìjọsìn bọ̀ lọ́rùn sísọ gbogbo oríkèéríkèé ara rẹ̀ bó bá ṣe lágbára mọ́ wà á ń yọ ìbálẹ̀lá ìwọ tá a lẹ̀sìn bọ̀ lọ́rùn ó di dandan fún ọ kọ́ ọ máa nífẹ̀ẹ́ lillah nítorí ti Allah wàyúbì gidọ̀láhù kọ́ ọ máa kórìíra nítorí tiẹ̀ nítorí ti Allah wàyádìdọ̀láhù kọ́ ọ máa yọ́nú sí nítorí ti Allah wàyẹ́gídàbàláhù kọ́ ọ máa bínú nítorí ti Allah sọ̀ǹgbọ́ ó fẹ́ràn nítorí tàlá ó kórìíra nítorí ó ṣe. ó yọ sí nítorí ti Allah ó bínú sí nítorí ti Allah yẹn ni pé o máa bínú ìbínú ẹlẹ́ran ara máa nífẹ̀ẹ́ ara nítorí orí ayé ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀pọ̀ èèyàn lónìí tí wọ́n ń by class ni class by class ni. ẹ pèrè ayé lólùfẹ́ tẹ́lẹ̀ nígbà tó di pé ó gbé pẹ́ẹ́lí níbi ọ̀rọ̀ owó ọjà yín lẹ̀ ọjà yín lẹ̀ sọ nífẹ̀ẹ́ nítorí àlá ònu ẹ nífẹ̀ẹ́ ara yín torí àlá ònu yẹn torí owó ilé ayé lẹ́fi nífẹ̀ẹ́ ara yín ohun tá à ń retí lọ́dọ̀ ẹni tí wọ́n la ìjọsìn bọ̀ lọ́rùn ni wípé kó nífẹ̀ẹ́ èèyàn nítorí ti àlọ́ ò kó máa kórìíra èèyàn nítorí ti Allah kó máa yọ́nú sí èèyàn nítorí ti Allah kó máa bínú sí ènìyàn nítorí ti Allah kó máa gá sí pé Allah ni ó jẹ́ ìdí tó fi yọ́nú tó fi bínú tó fi kórìíra tó fi bínú sí ẹnìkejì rẹ̀ wàyà amúrabìlì màrúf ẹni tá a la ẹ̀sìn bọ̀ lọ́rùn yóò máa kàṣẹ dáadáa o wàyẹ́ ni ha ánìlèmùkà yóò sì máa kọ àìdá yóò máa kọ àìdá. ẹ jẹ́ ká dúró ń bẹ̀ wọ́n ká dúró níbi wàyẹ́ ni ha ánìlèmùkà ẹni tá a la ìjọsìn bọ̀ lọ́rùn yóò máa kọ aburú. yá àmùrù àbèlè ya yóò máa pàṣẹ dáadáa wàyẹ́ ni ha ánìlè nka o yóò sì ka buru ìwọ ọmọ ìyá mi tó ti di mukallaf o ti gbọ́ báyìí nísìn ọ̀rọ̀ ṣáájú làáfà sí ń kà lọ́wọ́ o ọ̀rọ̀ ìṣáájú ni o so ibi tá a parí ẹ̀ sí ni pé o pàṣẹ dáadáa ó sì mọ̀ ọkọ̀ aburú torí pé Ọlọ́run ti la ìjọsìn ó ti làbọ̀ ọlọ́run insha Allah. next episode a máa ka tíra akadọ̀rì wa a máa kà á lọ so pẹ̀lú àǹfààní pé àkásílẹ̀ báyìí so ó láǹfààní àti ṣèmùrọ́jà rẹ̀ wọ́ọ́rọ́wọ́ lẹ́ẹ̀kan sí ẹni tó bá fẹ́ rí tíra yìí tó jẹ́ pdf format yẹ kó sẹ́ndì uh, request sí mi lórí whatsapp line mi zero eight zero seven six one one four eight nine six lẹ́ẹ̀kan sí zero eight zero seven six one one four eight nine six kọ́ ọ̀kan sọ pé please send me the link or send me talim masjid link so yàtọ̀ sí wípé wà á láǹfààní sí pdf yìí ọ́díò gbogbo ìjókòó yìí náà ó tún máa láǹfààní sí i tí òfin ní gásí pé fídíò lọ́mọ lọ́mọ gbogbo ògbà so tó bá fẹ́ ṣe mọ̀rọ́jà ó láǹfààní sí ọ́díò rẹ̀ aláwọ̀ yóò fi wá ṣe kòǹkẹ́ dáadáa. Allah yóò fi ẹ̀kọ́ náà yóò fi yé ẹnìkọ̀ọ̀kan wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.